Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. ẹ kú ojúbọ Ajábalẹ̀ tó ti dòde o lórí Fresh FM tó kílẹ̀ fítámì C ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. right ṣé kò sí kí ló ṣẹlẹ̀ kí ló mu ná ìwọ náà pẹ̀lú èwo ni kó ààbò sí. irọ́ mò ń ni kì í ṣe kọ́. kí ló ní àṣẹ ní ìsìn afẹ́gun. ó ní ọwọ́ abó káàdì. káàdì kí ni ìjọba ọba ni wọn abó kà ni àárọ̀ kùtùkùtù. ajá àbálẹ̀ dé àtúntì múrẹ́dẹ́ ajá àbálẹ̀ tún ti dé àtúntì máyọ̀dé ajá àbálẹ̀ ti wọ̀lú bí ṣe wọ̀lú kẹ̀tíkẹ̀tí lójoojúmọ́ adúpẹ́ olúwa ó ṣeun títò ní òtún tẹ̀tì bá a bá ní àkálẹ́ ní èjì ọmọ níye tóní tó ti jẹ́ nínú ọjọ́ bẹ́ẹ̀ni nínú oṣù àkọ́kọ́ ọdún twenty twenty two hmm. bẹ́ẹ̀ bá ẹ̀jẹ̀ ń ajá yín sí ọjọ́ kẹ̀ǹdínlógún la wà yìí o nínú oṣù kínní ọdún twenty twenty two ọba òkè kò kúkú ní jẹ́ kí a fi ìbànújẹ́ parí oṣù yìí kò ní jẹ́ ká fi ìbànújẹ́ parí ọdún yìí ire gbogbo tó yẹ wá yẹ ògo olúwa elédùà yóò fi jíǹkí gbogbo wa nílé lọ́mọ labajẹ́ ní baba labajẹ́ ní ìyá labajẹ́ lọ́ọ̀dẹ̀ yìí tarúgbó tomidan nínú ilé wa tọkùnrin tóbìnrin ọba òkè yóò fi ire gbogbo tí ń bẹ nínú ọdún yìí yóò fi rọ̀gbà yí wa ká o a kú ojúmọ́ bá a ti ṣe ojúmọ́ ọlá ojúmọ́ ọlà ojúmọ́ àlàáfíà ibùkún rẹpẹtẹ kó máa jẹ́ ti gbogbo etí tó ń gbọ́ wa ìkànnì fresh one zero five point nine ilé orin challenge nílùú ìbàdàn bẹ́ẹ̀ tí gbàlejò orí àtọrùn ní gbogbo ọjọ́ àìkú sunday àtúndé sìyín lọ́rùn lóòrọ̀ yìí ti jàkọ́ o tẹ́lẹ̀ ṣíṣe tó ń ti àníyàn ni dr olùtayọ̀ falẹ́tì yèyé agbẹ́dẹ́gbẹ́yọ̀ mọ̀mí g.o mọ̀mí jp mo wà lẹ́gbẹ̀ẹ́ orí. Hmm, àtòrí àtọrùn a tún ti dé gẹ́gẹ́ bí ìṣe wa ode tonti tòǹtì dárò àlùkò dé òde tòǹtì kò sùn lékèlékèdè òde tòǹtì kẹfún nẹnẹ ajá balẹ̀ ròyìn tó ti balẹ̀ bàgẹ́ sórí afẹ́fẹ́ ìkànnì fresh ilé orin challenge ńbàdàn ibẹ̀ náà la tó gún wá síbi ọlọ́ba o ibẹ̀ náà la ti ń tàkòtò rẹ̀ tẹ́tí lórí ọ̀fẹ́ láti gbọ́ wa ní kètèkètè káàkiri àgbáyé Waheed Akitayo lórúkọ tèmi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà ìwé ìròyìn mẹ́rin òun ló bá wa wá ságbó àjẹ́ àbalẹ̀ fún tòní ìwé ìròyìn Sunday Punch wádìí ẹ̀ ìwé ìròyìn Sunday Sun wádìí ẹ̀ ìwé ìròyìn Sunday Vanguard àti ìwé ìròyìn Sunday Tribune ṣèjèkò mi ṣèjèkò rà rẹ òun náà la tún fi kíní ọ̀hún ṣe mm. torí pé ìwé ìròyìn Sunday Punch àti ìwé ìròyìn Sunday Sun oníbẹ̀lákàtà tèmi fún tòní. ọ̀dà kò burú ìwé ìròyìn ti Sunday Vanguard àti Sunday Tribune tó wà lákàtà tèmi ẹ má jẹ́ ń tàn yín inú ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin ìròyìn ọwọ́ à ń bẹ̀ dáadáa níta gbọ́ òṣèlú ní ká wí ni ọ̀rọ̀ ètò ìlera ní ká sọ ni àbí ká sọ nípa ètò ààbò lẹ́wà nàìjíríà tó ń ti tó ní ṣe pẹ̀lú ètò ẹ̀kọ́ àti nǹkan amáyédẹrùn gbogbo abala abala ọ̀hún tá ẹ fẹ́ mọ ibi tí nǹkan dé dúró iná ni ìwé ìròyìn mẹ́rẹ̀ẹ̀rin yìí ń ló gbélé téńté bàbá aṣọ wípé ká ṣìde ni ẹ jẹ́ ń ṣìde pẹ̀lú mímọ́ ju àwọn àkọlé ọ̀hún sí yín kẹ́ ẹ sì mọ̀ ẹ máa dé o ẹ máa kọ́ ọ́ lẹ̀ níta gbangba àwọn ìròyìn ti Sunday Vanguard ìròyìn kan bẹ́ẹ̀ ń bí lágbo òṣèlú ni wọ́n bá wọlé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress kí n sọ pé àwọn adarí ẹgbẹ́ òṣèlú ọ̀hún wọ́n mọ̀ ń kan ọ̀rọ̀ àbùkù wọ́n fi ń ṣọwọ́ sí Arẹ́gbẹ́ṣọlá wọ́n pe Arẹ́gbẹ́ṣọlá àṣálà ìmoore ẹ̀dá ni ọ́ ah! ẹyẹlé rẹ̀ obó ń lé jẹ obó ń lé mu ọwọ́ àdà kò yí ọwọ́ bẹ̀rẹ̀ sí ni mọ̀ fẹ́ sọ̀rọ̀ òdì sí ẹgbẹ́ òṣèlú APC aláìmoore ẹ̀dá ni ọ́ ìta gbangba àwọn ìròyìn ti Sunday Vanguard ńlọ́wà bàbá ìwé kẹfà wọ́n dà dùbúlẹ̀ tí wọ́n sì máa jẹ́ ẹmọ tí ń bẹ lẹ́nu ẹ̀. níta gbangba ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tàárọ̀ ìròyìn tó ní ṣe pẹ̀lú agbo òṣèlú òun làwọn náà tẹ pẹpẹ ní gàdàgbà gàdàgbà kojú gbogbo lè rí káwa náà sì lè lórí ọ̀fẹ́ láti kà á sí etígbọ̀nyín ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìgbésẹ̀ pẹ̀tùsáwọ̀ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní èèbù ẹ̀yìn òun ló dé bá ìgbésẹ̀ yẹn o pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Kwara ìpínlẹ̀ Ọ̀ṣun àti láwọn apá abìkan lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní níṣe òun náà ni wọ́n mọ̀ dágun lání tiwọn sí ìgbésẹ̀ pẹ̀tùsáwọ̀ eléyìí ti ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n jìjàgbòdò láti rí i dájú pé àlàáfíà ó fi jọba nínú ẹgbẹ́ òṣèlú náà ṣẹ̀rí ní ìpínlẹ̀ Kwara wọ́n ní àwọn igun eléyìí tó jẹ́ ti Lai Muhammed ìbéèrè mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n tẹ́ pẹpẹ síwájú ìgbìmọ̀ pẹ̀tùsáwọ̀ o tí wọ́n pé bí ọ̀rọ̀ bí ó bá rí bí wọ́n ṣe ń fẹ́ eléyìí náà ni àwọn nǹkan mẹ́rin gbòógì eléyìí tí wọ́n gbọ́dọ̀ ṣe fún àwọn bẹ́ẹ̀ gẹ́lẹ́ wọ́n ní àwọn gun ti Arẹ́gbẹ́ṣọlá náà ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní bó bá jẹ́ pé ìlànà pẹ̀tùsáwọ̀ ní tòótọ́ àti lódodo eléyìí tó lè mú àlàáfíà wá sínú ẹgbẹ́ òṣèlú APC àwọn nǹkan báyìí àwọn nǹkan báyìí òun náà ló kọ́kọ́kọ́ wáyé o gàdàgbà gàdàgbà ni wọ́n tẹ́ pẹpẹ ìròyìn ẹ̀ sójúde ìwé ìròyìn Sunday Punch àmọ́ ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ó gbéra sọ láti ojú ìwé kẹrin ó sì sàn títí di ojú ìwé kẹtàlá ń bẹ̀. ó tó di wípé wọ́n tún tẹ̀síwájú lọ́rẹ̀ẹ́ náà gán ìròyìn tọ́jà máa gbọ́ òṣèlú jẹ́ kí n jẹ́ iṣẹ́ ti ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ètò ìyanisípò lọ́balọ́ba tilẹ̀ Ìbàdàn wa ní àyín ti ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ ìwé ìròyìn méjèèjì tó bẹ́mi wá sóde náà ló gbé lérí téńté àfàìmọ̀ kọ́mọ́sì káńkó nínú ìwé ìròyìn tọ̀dọ̀ tiẹ̀ ń bẹ̀ yẹn ìwé ìròyìn ti Sunday Vanguard mm. ojú ìwé karùn-ún ìnìmọ̀ká mọ́ ń bẹ̀ ìwé ìròyìn ti Sunday Tribune lójú ìwé karùn-ún náà ni ó tún wà láti ìta gbangba tí wọ́n ti gbé bọ́dì wọ́n wá lọ rèé balẹ̀ bàgẹ́ sójú ìwé karùn-ún ojú ìwé karùn-ún ìwé ìròyìn méjèèjì tọ̀dọ̀ tèmi ẹ̀rí ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Sunday Vanguard iná ni ẹni tí ṣe àgbà oyè ilẹ̀ Ìbàdàn olóyè Rashidi Ládọjà bàbá wípé ẹ gbọ́ epo kò ní pẹ́ bá ihò rẹ̀ náà o lórí ọ̀rọ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ nípa ti ìyanisípò lọ́balọ́ba ti ilẹ̀ Ìbàdàn tọ́dà bí ìgbà wípé ó fẹ́ jẹ́ pé ó mú ọwọ́ kan gbóngbòn gbó lọ́wọ́ wọn pé àwọn jẹ́ kí ohun gbogbo kó jẹ́ lódò lọ́ọ̀rẹ́ sinmi ní ìkápá tàwọn pé gbogbo ẹjọ́ òun ni ó kù áké láìpẹ́ yìí bẹ́ẹ̀ náà ni tó ń bẹ nínú ìwé ìròyìn ti Sunday Tribune bàbá wípé àníṣe ẹjọ́ òun yóò kù áké yóò tún kú òkò gbogbo gbogbo yóò ṣe wẹ́lo òní sí làásìgbò kankan mọ́ kódà àbá wípé lọ́sẹ̀ tá a mú yìí gbogbo ọ̀rọ̀ tó wà nílé ẹjọ́ ìní yóò di wípé ẹ mú kúò lórí tábìlì ilé ẹjọ́ ńbẹ ní ìta gbangba àwọn ìròyìn ti Sunday Tribune àti Sunday Vanguard ojú ìwé karùn-ún ìwé méjèèjì ńlá àti jẹ́sọ́ yẹn lẹ́kùnrẹ́rẹ́. lára àwọn àkòrí ìròyìn eléyìí tó tó jáde fún taarọ̀ nínú àwọn ìwé ìròyìn tá kó wádìí tó sì jẹ́ pé gbajúgbajà òun náà ni àwọn àkòrí ìròyìn yẹn òun náà láti rí ìròyìn kan èyí tí wọ́n fi sọ̀dọ́ sójú ìwé kẹrìnléní ọgbọ̀n nínú ìwé ìròyìn Sunday Punch nínú eléyìí tí wọ́n ti ń fìdí rẹ̀ múlẹ̀ wípé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ètò ààbò àti ìlànà tí wọ́n fi máa pín ọ̀rọ̀ ìlú nílẹ̀ wa Nàìjíríà wọ́n ní náà ni yóò jẹ́ gbòógì o lára àwọn nǹkan tí wọ́n máa jókòó ṣe ìpàdé lé lórí o lásìkò tí àwọn gómìnà gómìnà láwọn ìpínlẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ó dé ní ogójì lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n bá ń ṣe ìpàdé papọ̀ lọ́jọ́rú Wednesday bí wéèròyìn Sunday Punch ṣe gbé e, bẹ́ẹ̀ ni wéèròyìn Sunday Sun náà jábọ̀ ẹ̀ ojúwe kẹẹ̀ẹ́dọ́gbọ̀n òní wọ́n fi hàn bẹ́ẹ̀ ẹ̀wá já gbabẹ̀ ká kọjá lọ sójúwe kẹrìndínláàdọ́ta níbi tí àwọn àgbààgbà láti apá àríwá orílẹ̀-èdè wa Nàìjíríà níbi tí wọ́n gbé sọ̀rọ̀ sókè wọ́n ní Àtíkù tòǹtì tambuwa àwọn náà ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti lè pé àwọn nífẹ̀ẹ́ o láti díje dupò ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n ó sì kópa nínú ètò ìdìbò náà àwọn àgbààgbà láti apá àríwá orílẹ̀-èdè ni wọ́n sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ ìwé ìròyìn Sunday Punch jábọ̀ rẹ̀ bàbá tí ń tẹ̀wájú ajá balẹ̀ ìròyìn yóò já sí yín létí o. ajá balẹ̀ ìròyìn náà ló tún mú mi dé agbo òṣèlú ìta gbangba ìwé ìròyìn ti Sunday Tribune ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ apá àṣàlẹ̀ lọ́wọ́ apá kí ara rẹ̀ mọ́ ní àkọlé tí mo fẹ́ kà yìí o àkọlé ọ̀hún ni wípé ilẹ̀ wa Nàìjíríà ò tún lè lajú sílẹ̀ kí tàlùbọ̀ ó tún kọ̀ wọ́ mọ́ wípé kí Buhari ó kú olóróyè kó tó fi Buhari kalẹ̀ ah wọ́n pé bí Buhari báyìí famóye kan kalẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC Buhari náà nu ọlọ kọ̀ lọ ni àwọn ò ní fààyè gbà kórí bẹ́ẹ̀ àwọn ẹgbẹ́ àgbààgbà lápá òkè ọya ni wọ́n mọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde o bàbá dojú ìwé kẹrin ìwé ìròyìn ti Sunday Tribune ẹ mọ̀ bó ṣe ń lọ. àkàrà wo ń pa òun náà ni wọ́n pé ó kápá ẹ̀kọ́ gìrì o wọ́n ní èèyàn tó bá dáa jù òun náà ló dáa fórílẹ̀-èdè wa Nàìjíríà Mákindé ló sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ fún Tinubu ìwé ìròyìn Sunday Punch jábọ̀ rẹ̀ ojú ìwé kẹrìndínlọ́gbọ̀n ó ní wọ́n fi ròyìn ẹ̀ afẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ròyìn ẹ̀ ibẹ̀ náà ni wọ́n gbé ń jábọ̀ rẹ̀ tí wọ́n ní òní olúṣọlá olújèmí àtàwọn míì wọ́n ní wọ́n tako àbájáde ìpàdé gbogbogbò eléyìí tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú PDP tó wáyé ní ìpínlẹ̀ Èkìtì ẹ̀wájà gbabẹ̀ ká kọjá lọ sójú ìwé kẹtàlá nínú ìwé ìròyìn Sunday Punch èyí tó jáde fún taarọ̀ ìbákan náà wọ́n ní Buhari olórí orílẹ̀-èdè wa Nàìjíríà Ọ̀ṣínbàjò igbákejì rẹ̀ Lawan ẹni tí í ṣe ààrẹ fún lẹ́gbẹ̀mọ aṣòfin àgbà lórílẹ̀‐èdè wa Nàìjíríà Àtíkù pẹ̀lú àwọn gómìnà gómìnà wọ́n kọrin re kí àwọn akọni eléyìí tí wọ́n sùn lójú ìjà tí wọ́n jẹ́ ọmọ ológun nílẹ̀ wa Nàìjíríà wọ́n wá ń béèrè o fún ìṣọ̀kan orílẹ̀‐èdè yìí ìwé ìròyìn Sunday Punch ló jábọ̀ rẹ̀ ojú ìwé kẹtàlá òun láti mú ẹnu ba ìròyìn yẹn bàbá tí ń tẹ̀wájú láàárọ̀ yìí. ojú ìwé ọgbọ̀n ìwé ìròyìn ti Sunday Tribune ló mú mi rí àkọlé ìròyìn ètò ẹ pé àwọn obìnrin wọ́n mọ̀ tún ya gba bọ́ sójú òpópónà pẹ̀lú aṣọ kòdókè kòdélẹ̀ tó fi ìlàjì ara sílẹ̀ nítorí kíni nítorí ètò ààbò tọ́mọ̀ pakasọmọ̀ ni bówó lọ̀rọ̀ ti ṣe jẹ́ àádé ojú ìwé ọgbọ̀n nínú ìwé ìròyìn ti Sunday Tribune ẹ mọ̀ bí iṣu bó ṣe kú bí ọ̀bẹ bó ṣe bẹ́ńbẹ́ ajá àbálẹ̀ ni. kó tó di pé a kọjá lọ sójú ọjà mo tún tajú kan mo rí àkòrí ìròyìn kan eléyìí tí ń bẹ ní ojú ìwé keje nínú ìwé ìròyìn Sunday Punch ìròyìn yẹn kan kò sínú ìwé ìròyìn Sunday Sun náà o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà owó kan tí ń lọ bíi tírílíọ̀nù kan náírà àti mílíọ̀nù mẹ́ta dọ́là wọ́n ní owó yìí ó náà ló jẹ́ ti àlùmọ́ọ́nì èyí tó jẹ́ ti inú ilẹ̀ wọ́n ní wọ́n lo owó yìí láti fi gbọ́ bùkátà àwọn ètò ìdìbò nílẹ̀ Nàìjíríà àti ṣíṣe àwọn àkànṣe iṣẹ́ kan ojúwe keje nínú ìwé ìròyìn The Punch òní wọ́n ti jábọ̀ ròyìn yẹn ṣẹ̀wárí ìròyìn eléyìí gbogbo òwe ìròyìn ojoojúmọ́ lẹ́wà tó jáde fún tòní òun ló kàńkò rẹ̀ bó ṣe wà nínú ìwé ìròyìn Sunday Punch bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun ló wà nínú ìwé ìròyìn Sunday Sun ó sì dá mi lójú o pé bẹ́ẹ̀ ni ó wà nínú ìwé ìròyìn méjèèjì èyí tí ń bẹ lọ́wọ́ ọ̀run náà wọ́n ní oríṣiríṣi wa Nàìjíríà lógo lánàá nígbà tí wọ́n tún gbìyànjú o tí wọ́n jà fitafita láti borí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti orílẹ̀-èdè Sudan wọ́n ní àmì ayò mẹ́ta sí ẹyọ kan ó ní wọ́n fi jáwé olúborí wọ́n ti á wá lórí ọ̀fẹ́ láti kógojá sí ìpele eléyìí tó tún sókàn bàbá tí ń tẹ̀wájú làárọ̀ yìí ẹ̀ tún lórí ọ̀fẹ́ láti gbọ́yùn náà ẹjẹ́ àgbàbẹ̀ kákọjá lọ sójú ọjà ọmọ alájẹ ni wàá fẹ́ gbégbá àjẹkárí ọgbà tá a bá ti padà dé ojú ọ̀gbagadè ìròyìn ajá balẹ̀ nìkànnì fresh ilé orin challenge ńlẹ̀ ìbàdàn òun lẹ́ẹ̀tì bá wa ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀ ẹ káàbọ̀ sí country kitchen ilé oúnjẹ ìgbàlódé tí wọ́n ti ń ta oríṣiríṣi oúnjẹ báwo lẹ ṣe fẹ́ sí bó jẹ́ tilẹ̀ yìí ni àbí tilẹ̀ òkèèrè bíi meat pie burger shawarma donut ice cream àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àjàjà bó jẹ́ oúnjẹ òkèlè lóríṣiríṣi pẹ̀lú àwọn assorted tó jiná dénú ẹja odò panla pọ̀mọ́ tó kàtà sínú bọ̀kọ̀tọ̀ pẹ̀lú ìgbín tó fi mọ́ fried chicken kábàtì ẹ̀wà sọ ti jollof rice fried rice àsáró elédè ẹ̀wà àgọ̀yìn ègbò ẹ̀wò kákadí ẹ̀ka dákẹ́ ni o ní country kitchen àyíká àwọn mọ́ tónítóní ní ọ̀yàyà àwọn òṣìṣẹ́ wọn gan yóò ní láàyè ọ̀tọ̀ àwọn náà ló tún ṣe búrẹ́dì àjẹmára dẹ́ta àmọ̀ sí country bread country kitchen wà nílé Ifẹ̀ Òṣogbo Ìbàdàn Abẹ́òkúta àtàwọn bòmíì kò síbi tẹ́ ẹ dé nínú èyíkéyìí tẹ́ ẹ ní jẹun ayọ̀ àjẹpọ́nula àwọn tó ti mọ̀ wọ́n tẹ́lẹ̀ gan wọ́n kọ̀ǹfàmù ẹ̀ dé góńgó bẹ́ẹ̀ sì tún fẹ́ kí wọ́n sọ̀pláì pe zero eight zero three four two zero nine one zero six country kitchen ó dùn púpọ̀. makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ ṣọ́ọ̀bù rò ní. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. ká ní tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rẹ̀ ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fi wẹ́ẹ̀bù gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì iye kọ̀ndísánà wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá ìbàlọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọlọ́kọ́mù àti láptọ̀pù bọ́ọ̀sì sí ìrajà lọ́mọ fẹ̀bù kàpìt àti ṣèfàjẹ́. má sì gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá ọgbọ̀n péré tí fóònù ó sì di tiẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀. ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹ́ st cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́ car care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight ó sì lè kà sí topsources.ng ẹ ṣe ọlọ́rẹ́ bàbá ẹlẹ́rù ni. ìrìn àjò mímọ́ lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú ìránṣẹ́ ọlọ́run alààyè Reverend and Reverend Mrs P.F. Ọwa ti ìjọ Christ Revival Miracle Center lọ́tẹ̀ yìí ògo ọlọ́run elédùnmarè máa farahàn láyé onípòjìpò tó bá bá wa lọ sí Jordan ọ̀pọ̀ tó ti tẹ̀lé wa lọ ló ń ròyìn ayọ̀ láfi tí wọ́n ń pe gbogbo ọmọ ọlọ́run láti darapọ̀ mọ́ wa nínú ìrìn àjò tí ń yí ayé ẹni padà níbi tí ó ti fojú kan odò Jọ́dánì tá a ti ṣèrìbọmi fún Jésù àyè tí kẹ̀kẹ́ náà ti gbé Èlíjà gòkè lọ àti ọ̀pọ̀lọpọ̀ àyè míì ta dárúkọ nínú Bíbélì a máa gbéra ní ọjọ́ kan karùn-ún a ó sì padà ní ọjọ́ kejìlá oṣù kẹrin ọdún twenty twenty two you are therefore enjoined to be a part of this glorious holy pilgrimage to kingdom of Jordan as led by Reverend and Reverend Mrs. P.F. Owa Evangelist Ojuade and Pastor Seun Yewusi Oniwasu, among others for inquiries please visit Ufit Fly office Success House Seven Up Road Oluyale Main Estate Ring Road Ibadan or call 0706 seven zero six three three seven seven ẹ̀mí lọ sórílẹ̀-èdè Jordan pẹ̀lú bàbá P.F ọwá àti ọ̀pọ̀ ìránṣẹ́ ọlọ́run alàyè mi àjọ máa wà ń bẹ̀ ni. You know I like dark lighting. Take me, take me anywhere I will go. Rejoice Place Supermarket. Ẹ̀hẹ́ ilé ìtajà ìgbàlódé tẹ́ ẹ ti lè rí ohunkóhun tẹ́ ẹ bá ń fẹ́ rà láìsí wàhálà tàbí pákáleke ti dùnú ti fọkànbalẹ̀ làwọn èèyàn fi ń ná Rejoice Place Supermarket. Torí pé kò sóhun tí wọ́n wá débẹ̀ tí wọ́n rí. Oríṣiríṣi daily needs bíi beverages, toiletries, packaged imported and local foods. Ìyẹn àwọn oúnjẹ ilẹ̀ yá àti tòkè òkun tí wọ́n ti ṣe lọ́jọ̀. Ohun mímu ẹlẹ́rìndòdò lónìí ọ̀ràn tó fi mọ́ imported wines lóríṣiríṣi bẹ́ẹ̀ ni àtẹ̀yí tẹ̀ rò lọ́kàn yẹn gan ìrọ̀rùn lọ́jà wọn owó wọn ò sì gun pa tẹ̀rìntọ̀ yàyà ni wọ́n fi máa dá yín lóhùn láàyè tó rọjú ẹ kàn sí Rejoice Place supermarket lẹ́ni ní forty two Liberty Road by Bọ́láìgè bus stop adjacent DB filling station Òkè Àdó Ìbàdàn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero eight one eight seven one five four two five six tàbí zero nine zero nine eight eight eight zero one five three wọ́n wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ at Rejoice Place supermarket Rejoice Place supermarket òǹtajà pàdé òǹra gẹ́gẹ́ ṣe gẹ́gẹ́. Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason the your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only completed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at quarter 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's It's no tolerance for any form of corrupt practices in Oyo State. This message is sponsored by the Oyo State Anti Corruption Agency, Oyaka. Ajabale, Ajabale. Ajabale, balẹ̀ ajá balẹ̀ ìròyìn tó bá ti ṣí ẹgbàpọ̀ ti ṣí ó ti ṣí fáínàlì náà ni o torí wípé bá a bá débi iṣẹ́ ṣíṣe là á ṣe àádébi ẹ̀yìn má ṣe tá ẹ rí yẹn àgbàlagbà ọ̀lẹ́ni kódà bó ṣe ọmọ èké ọmọ èké ọ̀lẹ́ ni bó sọ ń kú ọ̀nkú ọ̀lẹ́ ni bó ṣe àǹtí àǹtí ọ̀lẹ́ ni. bó ṣe mọ́mì mọ́mì ọ̀lẹ́ ni bó sì ṣe <laughs> dádì náà dádì ọ̀lẹ́. ọ̀sán kẹ́yìn ọmọ jí ọ̀lẹ́ kẹ́yìn ọ̀yà amúṣẹ́ rẹ̀ lọ́kùnkúndùn torí pé ìdí iṣẹ́ ni ńlá tí mọ́ni lọ́lẹ̀ ọ̀yà ẹja máa tẹ̀sí ọwọ́ iwájú báyìí torí pé ìtẹ̀síwájú tẹ̀ rí yẹn ọ̀pẹ́ àṣẹgun ní ṣe o agbo òṣèlú là bá wọlé níbi ìròyìn tó jáde láti ojú ìwé ìta gbangba ti Sunday Vanguard tó sì wá balẹ̀ bàgẹ́ sójú ìwé kẹfà ń bẹ̀ níbi gẹ̀rẹ́gẹ̀rẹ́ apá àṣàlẹ̀ yẹn gangan ni mo fún ìròyìn yẹn lọ́rùn mọ́lẹ̀ sí níbi títí ń wí pé hmm, aláìmoore ẹ̀dá gbà ìmọ̀mọ̀ ni Arẹ́gbẹ́ṣọlá o sọ́wọ́ wa yẹ kọjá wípé níbi tí ọ̀rọ̀ ètò òṣèlú ẹgbẹ́ òṣèlú APC tó dé dúró pẹ̀lú bó ṣe ti bá ẹgbẹ́ òṣèlú APC jẹ sẹ́yìn sẹ́yìn kọ́ wá jẹ́pọ̀ gangan ní ọ̀wá mọ̀ ṣe agbẹ̀yìn bẹ́bọ̀ jẹ́ aláìmoore ni ta ló pèdè bẹ́ẹ̀ bọ́ ta lẹ́nu àwọn abala kan nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress mọ́ni tí wọ́n sọ wípé wọ́n ṣe àkámọ́ ntọ́dàbí gbà pé ọ̀dàbí ọ̀pọ̀lánbá tó ń tẹ àkúfọ̀gò mọ́ inú àpamọ́wọ́ ti Arẹ́gbẹ́ṣọlá ẹni tí ṣe fún mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé ní orílẹ̀-èdè wa Nàìjíríà nígbàtí ó ń ṣe àlàyé ọ̀rọ̀ ọ̀hún ní ibi ètò pàtàkì kan tí wọ́n pé wọ́n ṣe ìpàdé kí nǹkan ó lè dáa ní ìpínlẹ̀ Ọ̀ṣun eléyìí ti ṣe àná ọjọ́ àbámẹ́ta sátidé ẹnì tó àwọn abala míì nínú ẹgbẹ́ òṣèlú APC sọ̀rọ̀ òun náà ni ọmọọba Gbóyèga Fámọdún títún ṣe alága fún àwọn ìgbìmọ̀ tí wọ́n sọ wípé wọ́n yan àwọn ọmọ òye tí ó pẹ̀tù sáwọ̀ níbi gbogbo gbogbogbò tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ní gbogbo orílẹ̀-èdè wa Nàìjíríà tó sì jẹ́ pé ní ìpínlẹ̀ dé ìpínlẹ̀ òǹkàlùkù wọn ń tolé wọn lábẹ́ aṣọ ìyún ọmọọba eh, ìgbóyèga fámọdún lọ́wọ́ wípé gbogbo ìgbìyànjú tí àwọn ń sà lábẹ́nú láti jẹ́ pé kí ohun gbogbo kọjá rodò lọ́ọ́ mú mi lórí pé inú àwọn kan ò dùn síra wọn ẹnu àwọn kan ò kò wọn ò rí egun òtòlófin tó gbogbo gbogbo ògbó ti ṣẹlẹ̀ láàrin ẹgbẹ́ òṣèlú APC táwọn sì wáá rí ìwòye wípé àwọn kan tí wọ́n dàbí àgbààgbà nínú ẹgbẹ́ ọ̀hún tí wọ́n sì dàbí ìgbà wípé wọ́n ti bá ẹgbẹ́ òṣèlú APC jẹ kò sì gbọ́dọ̀ di àkókò yìí kí wọ́n jẹ́ kí wọ́n mọ́ dira wọn kọ́mọ́ bàá jẹ́ pé ògiri ọ̀wọ́ iyọ̀ lanu débi tí aláǹgbá wọ̀ bẹ̀ wọ́n pe náà làwọn bá sì rò pé mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé ọ̀hún èyàn eh, Rauf Arẹ́gbẹ́ṣọlá tó ti gbàkárí jẹ́ gómìnà nípínlẹ̀ Ọ̀ṣun bóyá wà lára àwọn àgbààgbà tí ó mú ààtò bá ẹgbẹ́ òṣèlú APC wọ́n nírọ́ o wọ́n ní kàkà kó rí bẹ́ẹ̀ ọ̀tọ̀ ní èdè tí ń tí ń pè lẹ́nu ọ̀tọ̀ ní ìwà tí ń wù bẹ́ẹ̀ làwọn sì ń ka ọwọ́ rẹ̀ mọ́ gbogbo bíi àbùsí lábí aṣọ táwọn tí wọ́n sì jẹ́ alátìlẹyìn àwọn ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n jẹ́ kétí àwọn odi sí wọ́n ní ọ̀tọ̀ tèyí lànà gbìn sọ yìí ó rí bẹ́ẹ̀ wọ́n ní sọlọ́dà bí gbà pé Arẹ́gbẹ́ṣọlá tẹ́ ẹ rí yẹn aláìmoore ni ẹ fẹ́ kà sọ́wọ́ wájú ẹ lọ sínú ìwé ìròyìn ti Sunday Vanguard. tó bá jẹ́ ní ti ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC ni gbogbo ìwé ìròyìn ojoojúmọ́ lẹ́wà èyí tó jáde fún tòní ló gbé ìròyìn yẹn jáde èmi náà tajú kan mo rí ìròyìn kan lójú ìwé kẹrin nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tàárọ̀ yìí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC onánìròyìn ọ̀hún bá dé o wọ́n ní ọ̀rọ̀ ìgbésẹ̀ eléyìí tí ń lọ nínú ẹgbẹ́ òṣèlú náà láti rí i dájú pé wọ́n pẹ̀tù sáwọ̀ o tí àwọn ọmọ ẹgbẹ́ eléyìí tí bí láwọn ìpínlẹ̀ kan tí ń bẹ lórílẹ̀ wa Nàìjíríà wọ́n ní bí nǹkan mọ̀ ṣe ń lọ lásìkò yìí ọjọ́ bí ẹni wípé èbò ẹ̀yìn òun ló dé bá àwọ̀ òun ló dé bá ọ̀rọ̀ àyàn eléyìí tí wọ́n ń ṣe ìgbìyànjú lórí rẹ̀ láti yanjú ọ̀rọ̀ àwọ̀ náà o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ọ̀kanjọ̀kan ìgbìyànjú tí ìgbìmọ̀ eléyìí tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n gbé kalẹ̀ láti ṣiṣẹ́ tọ yíyanjú gbogbo gbùngbùngbùn èyí tí ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC láwọn ìpínlẹ̀ kan tí ń bẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n ní ìgbésẹ̀ ọ̀hún ọba ìbò ẹ̀yìn pàdé láwọn ìpínlẹ̀ bíi méjì kan eléyìí tó ti fojú hàn lásìkò tá a wà yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wọ́n ní ìgbìmọ̀ ọ̀hún tó jẹ́ ti pẹ̀tù sáwọ̀ èyí tí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Nasarawa sẹ́nẹ́tọ̀ Abdullahi Adamu ti ń léwájú rẹ̀ wọ́n lọ́jọ́ bí ẹni wípé àwọn ìgbìyànjú wọn ní ìpínlẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú eléyìí tá a ti rí ìpínlẹ̀ Kwara àti ìpínlẹ̀ Ọ̀ṣun láti rí i dájú pé gbogbo gbogbogbò ti ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà ló dohun ìtàn wọ́n ní ibi kọ̀ bí ìgbà tí òyìnbó tó bá fẹnu ọkọ̀ sọlẹ̀ wọ́n ní ibẹ̀ náà ni gbogbo rẹ̀ lọ́mọ ń já sí bẹ́ẹ̀ bá sì rántí bẹ́ẹ̀ bá gbàgbé ìgbìmọ̀ fìdí ẹ ti ń túkọ̀ ìṣàkóso ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC lórílẹ̀‐èdè wa Nàìjíríà lábẹ́ ẹni tí í ṣe alága wọn Maimala Boni wọ́n ní àwọn náà ni wọ́n ṣe ìfilọ́lẹ̀ ìgbìmọ̀ yìí o nínú oṣù kẹfà ọdún 2020 pé ó yá káwọn ìgbìmọ̀ ọ̀hún kí wọ́n gbéra ńlẹ̀ o kí wọ́n sì ṣiṣẹ́ tọ ọ̀nà láti rí i dájú pé gbogbo ohun tó ní ṣe pẹ̀lú fíàgàn tí ń fi ẹgbẹ́ òṣèlú APC lògbòlògbò láwọn ìpínlẹ̀ kan nínú eléyìí tó fi jẹ́ pé níbi ìpàdé èyí tí wọ́n fi yan àwọn olóyè tí wọ́n mọ̀ tún kọ ìṣàkóso ẹgbẹ́ òṣèlú náà láwọn wọ́ọ̀dù wọ́ọ̀dù láwọn ìjọba ìbílẹ̀ àti láwọn ìpínlẹ̀ tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n ní ìlànà kóńkó jàbẹ̀lẹ̀ tó ní kálukú tó dá tiẹ̀ ṣe òun ló fi wáyé o láwọn ìpínlẹ̀ kan wọ́n ní nígbà tí àwọn ìgbìmọ̀ pẹ̀tùsáwọ̀ ọ̀hún ìgbà tí wọ́n dé ìpínlẹ̀ Kwara wọ́n ní níṣe òun náà ni àwọn ikọ̀ eléyìí tó ń ṣe àtìlẹ́yìn fún Lai Mohammed èyí tí í ṣe ògúnná gbòǹgbò nínú ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀‐èdè Nàìjíríà láti ìpínlẹ̀ Kwara wọ́n ní níṣe làwọn mọ̀ tẹ́pẹpẹ àwọn ìbéèrè mẹ́rin gbòógì kan síwájú àwọn ìgbìmọ̀ pẹ̀tùsáwọ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ àwọn ìgbìmọ̀ eléyìí tọ́jẹ́ ti pẹ̀tùsáwọ̀ yìí wọ́n nígbà tí wọ́n ṣiṣẹ́ wọn dé ìpínlẹ̀ Ọ̀ṣun náà wọ́n láwọn ikọ̀ tọ́jẹ́ ti Arẹ́gbẹ́ṣọlá wọ́n láwọn oníyùn náà ṣe àlàyé wípé bọ́ bá jẹ́ pé lóòótọ́ àti lódodo ìlànà pẹ̀tùsáwọ̀ yìí wọ́n bá fẹ́ kó ṣiṣẹ́ wọ́n ní àwọn ìlànà eléyìí tí wọ́n gbọ́dọ̀ tọ̀ òun náà lélẹ̀ àwọn ìlànà tí wọ́n sì mẹ́nubà gbogbo ẹ̀ pátápátá òun náà ni wọ́n jábọ̀ rẹ̀ sínú ìwé ìròyìn Sunday Punch èyí tó jáde fún taarọ̀ àmọ́ àlè lórí ọ̀fẹ́ láti kájú bẹ́ẹ̀ lọ nítorí àkókò wa ẹ lọ́ọ́ rí gba balance ẹ̀ lójú ìwé kẹrin bẹ́ẹ̀. inú ìwé ìròyìn méjèèjì tó bẹ́ mi wá sóde tòní ibẹ̀ náà ni ìròyìn tó ní ṣe pẹ̀lú ti ọ̀rọ̀ ti ìgbìmọ̀ lọ́balọ́ba tilẹ̀ Ìbàdàn ní àyín ti ṣe olúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ ti jẹyọ ojú ìwé karùn-ún ìwé ìròyìn ti Sunday Tribune bẹ́ẹ̀ bá débẹ̀ ẹ̀ bá bẹ́ẹ̀ ló lè tẹ pọ́n sínú ìwé ìròyìn ti Sunday Vanguard lójú ìwé karùn-ún náà ni lẹ́yìn tó wípé àgbáyé ilẹ̀ Ìbàdàn ìyún olóyè Rashidi Ládọjà bàbá wípé ṣe àrí gbogbo gbogbogbò ti ń ṣẹlẹ̀ láàrin ìgbìmọ̀ lọ́balọ́ba pẹ̀lú pé ọba adétúnjì wàjà ọba mi yóò goróyè èyí tó fẹ́ dàbí ìgbà wípé fẹ́ fa gbọ́n mi sí omi òtó pẹ̀lú tó ti ṣẹlẹ̀ rí kọjá láàrin ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìlú ìbàdàn bàbá wípé iṣẹ́ rí ohun gbogbo kò ní pẹ́ ṣe wẹ́lo òun sì ń sọ ní yànyà wípé àwọn ti parí gbogbo àwọ̀ tí ń bẹ láàrin àwọn o léyìí tó sì jẹ́ wípé ohun gbogbo yóò máa lọ ní serere ní wẹ̀rẹ̀rẹ̀ ni kódà ẹni tí oyè kàn iná lóye kàn o tí gbogbo àwọn sì ti jọ fi ọwọ́ sí i àgbà oyè ilẹ̀ Ìbàdàn kì í sọ nìkan lọ́kọ̀ wọ́rìn ìyún olóyè Rashidi Ládọjà lọ sí ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní àná ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé wọn pe sẹ́nitọ̀ Rashidi Ládọjà tó kéde bẹ́ẹ̀ ní gbangba ibi ìpàdé wọn ló pé àwọn ti tẹra àwọn nú lábẹ́nu àwọn sì ti eh, sọ wípé ohun gbogbo káwọn jẹ́ kí ó lọ bẹ́ẹ̀ kí ó sì wà bẹ́ẹ̀ bí ní ìbámu pẹ̀lú ìlànà wípé ẹni ọkàn iná ni ọkàn wọ́n pé àgbà oyè lẹ́bàdàn olóyè Rashidi Ládọjà àti àwọn lóko lókì míì náà tí wọ́n jẹ́ ọmọ ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ náà la tún ti rí ẹni tí í ṣe ọ̀tún Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ẹ̀yìn olóyè Lẹ́kàn Balógun òsì Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àgbà oyè Rashidi Ládọjà àṣìpa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ẹ̀yìn olóyè Ẹ̀dì Òyèwọlé ẹ̀kẹrin Olúbàdàn t tilẹ̀ ìbàdàn abiodun kọ́ládà ìsí bẹ́ẹ̀ látún ti rí ẹ̀karùn olùbàdàn tilẹ̀ ìbàdàn àgbáyé hamidu ajibade balógun tilẹ̀ ìbàdàn iyun owólabí ọlákùlẹ́yìn ọ̀tún balógun àgbáyé tajudeen ajibola òsì balógun àgbáyé lateef adébímpé asípa balógun àgbáyé kọ́láwọlé adégbọlá ẹ̀kẹrin balógun àgbáyé bùnmi ìṣíòye ẹ̀karùn balógun àgbáyé dáúdà azeez àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lópin ìpàdé wọn náà ni wọ́n sọ pé àwọn oníròyìn mú ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà wọn náà sí babalẹ́nu lẹ́nu ìyún àgbà oyè tilẹ̀ ìbàdàn olóyè rashidi ládọjà tí wọ́n sì ń béèrè wípé ṣé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rí o báwọn ti ṣe gbọ́ ọ wọ́n ní àgbà oyè rẹ̀ ìbàdàn ìyún olóyè rashidi ládọjà wípé bó ṣe wà náà ni kọ́ wà kó ń gbogbo kó ṣe wẹ́ lo kọ́ mọ̀ ṣe sí gbóngbòngbò kankan wípé ní tí wọ́n mọ ilẹ̀ ìbàdàn mọ̀ ni wípé ààtò náà ni àwọn fi gbé ẹni tí ọba bá kàn gun orí àga ààtò náà tó sì jẹ́ wípé orúkọ ilẹ̀ ìbàdàn ó ti lọ kàn kún wípé à tó bá jẹ́ pé ti ìyanisípò lọ́balọ́ba tilẹ̀ Ìbàdàn ni o tí wọ́n nìkan lọ san mọ́ná tọ́ta sánsán tí wọ́n yé jẹ́ kí wàhálà kankan bẹ́ sílẹ̀ torí wọn ti mọ̀ tó láyìn tó láyìn tó láyìn tó láyìn tí ó fi di àkókò tí ọkàn oníkálukú wọn ó yà sọ̀tọ̀ sí ká máa gbé kóńdó ká máa gbé kùmọ̀ láwọn ìlú kan títí máa ń ṣẹlẹ̀ wípé olóyè Rashidi Ládọjà pé bẹ́ẹ̀ náà ni kí wọ́n jẹ́ kọ́ wà kódà gan gbogbo ń bí gbà pé ẹjọ́ kan ó gbéra lọ ilé ẹjọ́ àwọn ọlọ́rẹ̀ bá amòfin tí ń tọ́ wà ní àgbọnú tibẹ̀ ń sọ̀rọ̀ wípé wọ́n lọ́rẹ̀ fàwé ẹjọ́ ọ̀hún ya ni o kí wọ́n jẹ́ kí èkú ọmọ kébí èkú kẹ́yẹ ọmọ kébí ẹyẹ kéèyàn ọmọ fọ̀n bí èèyàn nípa ti ìyanisọ́kùyè ní ti ìgbìmọ̀ lọ́balọ́ba ti ilẹ̀ Ìbàdàn tó ibẹ̀ náà ni wọ́n sọ wípé ẹni gbogbo wọ́n sọ wípé ni ọ̀rọ̀ kan tí oyè sì jẹ mọ́ ìyún olóyè Lékan Balógun ní ti ń dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn wípé tó fún ìrẹ́pọ̀ kì ti ẹ ṣe pé ti pé òun ni ọ̀rọ̀ jẹ mọ́ ṣùgbọ́n pé ẹ̀mí ìṣọ̀kan ẹ̀mí ìfẹ́ ó sì tún wà nílẹ̀ ìbàdàn léyìí tó sì jẹ́ pé ìfẹ́ náà gangan ìnílẹ̀ ìbàdàn nílò àti gbogbo ilẹ̀ yòókù tí ń bẹ ní abíòrì lórílẹ̀‐èdè wa nàìjíríà bí ìṣọ̀kan báyìí bá lè mọ wáyé ìlú àmọ́ tòrò ìdàgbàsókè yóò mọ bá irúfẹ́ ìlú bẹ́ẹ̀ wọ́n pò náà dúpẹ́ ọlọ́wọ́ gbogbo àwọn àgbà oyè ilẹ̀ ìbàdàn wípé wọ́n ṣe ń ṣeun ilẹ̀ ìbàdàn kò ní í bàjẹ́ nígbà tó ń lọ sí sọ̀rọ̀ kí gbogbo ọ̀rọ̀ lẹ́yìn ẹni tí wàá ṣe gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ wa ní àyín onímọ̀ ẹ̀rọ abiodun ṣèyí wípé òun kékeré ọmọ láàrin gbogbo wọn wípé ta ló ń fẹ́ dẹ̀bi fún ta ló ń fẹ́ dáre fún bí ó ṣe wípé kí wọ́n jẹ́ kí epo kó ba ihò rẹ̀ náà ojú ìwé karùn-ún ìwé ti Sunday Tribune bó ṣe náà lójú ìwé karùn-ún ti Sunday ajá balẹ̀ tẹ́ síwájú ìkànnì fresh ń ilé orin challenge ibẹ̀ wà síbi ọlọ́ba bẹ́ẹ̀ gbá gbójú níbi tí wọ́n gbé ń jábọ̀ rẹ̀ pé Buhari olórí orílẹ̀-èdè wa Nàìjíríà Ọ̀ṣínbàjò igbákejì ààrẹ tó fi mọ́ Lawan ẹni tí í ṣe ààrẹ fúnlẹ́gbìmọ̀ aṣòfin àgbà lórílẹ̀-èdè Nàìjíríà àti ẹni tí í ṣe abẹnugan fúnlẹ́gbìmọ̀ aṣojúṣòfin Àtíkú àtàwọn gómìnà gómìnà wọ́n ní gbogbo wọn òun náà ni wọ́n mọ̀ ṣe ìdárò lẹ́yìn àwọn akọni tí wọ́n sùn lójú ìjà lásìkò tí wọ́n sin ilẹ̀ baba wọn lórílẹ̀‐èdè wa Nàìjíríà wọ́n wá ń béèrè ò fún ìṣọ̀kan orílẹ̀-èdè wa nàìjíríà pé kó túbọ̀ dúró ṣinṣin ju ti àtẹ̀yìnwá lọ o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ẹni tí í ṣe olórí orílẹ̀-èdè wa nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari àti ẹni tí í ṣe igbákejì wọn ọ̀jọ̀gbọ́n yẹmi ọ̀ṣínbàjò ààrẹ fúnlẹ́gbìmọ̀ asòfin àgbà lórílẹ̀-èdè wa nàìjíríà sẹ́nitọ̀ ahmed lawan abẹnugan fúnlẹ́gbìmọ̀ aṣojúṣòfin àpapọ̀ fẹ́mi gbàjàbíàmílà àtàwọn gómìnà gómìnà lórílẹ̀‐èdè yìí wọ́n ní lánàá eléyìí ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé òun làwọn náà ni wọ́n lọ rè gbé ọ̀wọ̀n ìrántí kalẹ̀ o láti ṣe ìrántí àwọn ọmọ ológun tí wọ́n sùn lójújà lásìkò eléyìí tí wọ́n ń ṣiṣẹ́ sin ilẹ̀ bàbá wọn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà ajagun gbébọn ti muhammadu buhari wọ́n ní fúnra lára rẹ̀ ni wọ́n wà níkàlẹ̀ o láti tọpinpin bí ètò ọ̀hún ṣe lọ nílùú àbújá ti ṣe olúlu orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní kódà ààrẹ òun náà ni wọ́n tọpinpin yíyan fanda bíi ọmọ ológun láti fi bu ọlá fún àwọn ọmọ ológun tí wọ́n sùn lójújà nínú eléyìí tá a ti rí àwọn òṣìṣẹ́ ti ọmọ ogun orílẹ̀ àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ́ ti ọmọ ogun ojú òfurufú àti ti àwọn ọmọ ogun orí omi lórílẹ̀‐èdè wa nàìjíríà tó sì fi jẹ́ pé àwọn àbọ̀dé ológun wọ́n ní àwọn náà gbẹ́yìn bẹ́ẹ̀ wọ́n ní ààrẹ orílẹ̀‐èdè wa nàìjíríà ajagun gbébọn ti Muhammadu Buhari àwọn náà ni wọ́n wá ń pàrọwà o sí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ wípé kí ẹnikẹ́ni kọ́mọ̀sí dá ẹyẹ sí àwọn mọ̀lẹ́bí àwọn ọmọ ológun tí wọ́n sùn lójú ìjà wọn ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ oná lọ̀rọ̀ yìí ló sì ń jẹyọ láwọn ìpínlẹ̀ gbogbo tí ń bẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà náà o wọn ní láti ìpínlẹ̀ Ondo ẹni tí í ṣe gómìnà wọn bẹ̀ arákùnrin Rotimi Akeredolu wọn lòun náà ké sí gbogbo àwọn èèyàn tọ́rọ̀ kàn wípé kí wọ́n ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ òpó pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí àwọn ọmọ ológun eléyìí tí wọ́n sùn lójú jà ní gbogbo in tí wọ́n bá ń dáwọ́lé o wọ́n ní Akérédolú ń lọ sọ̀rọ̀ yìí lásìkò tí ń gbé ọ̀wọ̀n ìrántí kalẹ̀ fún ti ṣíṣàmì ayẹyẹ ìrántí àwọn ọmọ ológun tí wọ́n sùn lójú jà eléyìí tó wáyé ní Alágbàká nílùú Àkúrẹ́ ti ṣe olúlu ìpínlẹ̀ Ondo wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́mọ́sórí ní ìpínlẹ̀ Bayelsa náà níbi tí ẹni tí ṣe gómìnà wọn Duye Diri tóun ti ké sí gbogbo àwọn olóṣèlú o tó pé kó ní kálukú wọn kí wọ́n yàgò gédégédé o fún gbogbo nǹkan eléyìí tó bá lè fa ìtàjẹ̀ sílẹ̀ lásìkò ètò ìdìbò gbogbogbò tí ń bọ̀ lọ́dún 2023 wọ́n ní gómìnà ọ̀hún láti pàṣẹ àtẹ̀jáde tó fi òde láti pàṣẹ ẹni tí í ṣe akọ̀wé ètò ìròyìn rẹ̀ Daniel Alabra wọ́n ní ibẹ̀ náà ló tún ti ṣàfikún ọ̀rọ̀ rẹ̀ tó sì wá ń ké sí gbogbo àwọn èèyàn tọ́rọ̀ kàn láwùjọ ó ní kí wọ́n máa ṣàtìlẹ́yìn o fún gbogbo àwọn iṣẹ́ eléyìí tí àwọn mọ̀lẹ́bí àwọn ọmọ ológun eléyìí tí wọ́n sùn lójú ìjà tí wọ́n bá gbé kalẹ̀ wọ́n ní ní ìpínlẹ̀ Anambra gómìnà Willie Obiano wọ́n lòun náà darapọ̀ láti ṣe àmì ìrántí àwọn ọmọ ológun tí wọ́n sùn lójú ìjà wọ́n ní bẹ́ẹ̀ gẹ́lẹ́ lọ́mọ́sí sórí ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìpínlẹ̀ Akwa Ibom àti láwọn ìpínlẹ̀ yòókù tí ń bẹ yíká orílẹ̀-èdè wa Nàìjíríà ọ̀rọ̀ Ọ̀yọ́ Àtíkù Abubakar náà sílẹ̀ wọ́n lòun náà kọrin reke àwọn akin ọmọ ológun tí wọ́n sùn lójújà lásìkò eléyìí tí wọ́n jìjà gbòdò láti dáàbò bo ilẹ̀ bàbá wọn ẹ wo ìròyìn yẹn pọ̀ jù bẹ́ẹ̀ lọ ojúwé kẹtàlá lẹ́ẹ̀ ti ṣẹ̀rí rẹ̀ nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún taarọ̀ yìí. bẹ́ẹ̀ ni ìròyìn míì náà tún jáde agbo òṣèlú ní lápá òkè ọya ọ̀dà kò burú ó ní kó búrèkì ètè ajá balẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. ọgbà tí àṣẹ jiná lòdì ìrànjẹ́ làwọn aláṣẹ ìjókòó tì tí wọ́n fẹ́ máa jẹ ọba ni wọ́n ó ṣe gàyà díẹ̀ ná ìlú ló láṣẹ ẹjẹ́ ìlú ó jẹun náà ìdí nìyí tó fi jẹ́ pé ẹ̀tọ́ ìlú là ń fowó ìlú ṣe nípínlẹ̀ ọ̀yọ́ ẹ̀rí bí ní ètò ẹ̀kọ́ wa ṣe ń dògèrè LAUTECH ti di tìpínlẹ̀ ọ̀yọ́ ilé ìwòsàn alábọ́dé bíi ogójì yóò ti wẹ̀wọ̀ ọ̀tún pẹ̀lú àwọn òṣìṣẹ́ tòun tòògùn àti irinṣẹ́ tó kojú owó iṣẹ́ sì ti fẹ́ẹ̀ parí pẹ̀lú lórí ọgọ́rùn-ún míì jákèjádò ìpínlẹ̀ ọ̀yọ́ ààbò tó dájú òun ohun amáyédẹrùn ní ìṣokùnfà ìdásílẹ̀ ilé iṣẹ́ ńláńlá láwùjọ òun náà nìpínlẹ̀ ọ̀yọ́ fi wà nípò kẹta nínú àwọn ìpínlẹ̀ tí ń pawó wọlé jùlọ lábẹ́lé nílẹ̀ wa ọ̀pọ̀ ọ̀dọ́ ló ti láǹfààní ẹ̀kọ́ṣẹ́ iṣẹ́ àgbẹ̀ lọ́nà ti gbàlódé táṣeyọrí yóò sì jẹ́ kó ń jẹ́ sùn wà bọ̀ láìpẹ́ nípínlẹ̀ ọ̀yọ́ àwọn òṣìṣẹ́ àtòṣìṣẹ́ fẹ̀yìntì ń gbowó wọn lásìkò pápá àṣírí adámàsìngbà àtàwọn inú ojú pópó tí ń sòrú dọ̀sán ńkọ́ àwọn ìlú ti sọ pásì ìwádùn níṣèjọba yìí fi ń mọ rírì gbogbo àwọn aláṣẹ gómìnà Ṣèyí Mákindé ló ń sọ fún wa pé pẹ̀lú ìṣọ̀kan wa oòrùn tó kù lókè yìí ó taṣọ ọgbẹ́ iléeṣẹ́ ètò òròyìn ìròyìn àṣà òun ìrìn àjò afẹ́ tìpínlẹ̀ Ọ̀yọ́ ló ń kéde. Hello, Mr. TJ. Hello, Kule. Please, do you know any school with unwavering discipline and high moral standards? I know of a school with high moral standard and academic excellence. It is Glory Academy International College. At Glory Academy International College, their students are well and excellently prepared for WAEG, UTME, and post-UTME. The result of which guarantees at least 95% of the students admission into federal universities, including University of Ibadan. Glory Academy International School schools teachers are seasoned, dedicated, diligent, and well qualified. At Gloria Academy, we charge moderate fees and give rebate to students whose parents are low income earners, as well as scholarship to brilliant indigent students. Glory Academy International Schools with nursery, primary, and college is located at 46 A and B to Kumbojo Street, Orogun, Ibadan. For inquiries, please call 080 Be sure of tomorrow. Register your child at Glory Glory Academy International School. The Oyo State Internal Revenue Service, OYRS, hereby notifies all employers of labor, public and private organizations in the state to file their pay tax returns for 2021 on or before 31st of January 2022. In addition, individuals shall file returns of their incomes with Oyo State Internal Revenue Service on or before 31st of March 2022. This announcement is in line with Section 81, Subsection 2 of Personal Income Tax 2000. 2004 as amended, Section 41, subsection 3 of Personal Income Tax 2004 as amended, and Section 81, subsection 3 of the Constitution. For further inquiries on how to file the required PE tax, call any of these numbers 070 129 90552, 090 344 23126, or 080 799 94656. Or your state internet revenue service says pay. your It is the law. òmìnira pátápátá lọ́wọ́ Jésù ló wà o. ẹ jẹ́ bàbá ká lè òmìnira pátápátá nípa ìgbàgbọ́ nínú Jésù Kristi. Àkòrí ìsọjí ńlá látọwọ́ ìjọ Deeper Life káàkiri ayé gbogbo. Oníwàásù àgbà ajínrere àgbáyé tó kún bámúbámú fún agbára Ọlọ́run. WF Kúmúyì ni ó máa wàásù tí ó sì máa gbàdúrà fún gbogbo èèyàn jákèjádò àgbáyé tá ó sì máa gbẹ̀kúrẹ́rẹ́ òmìnira kúrò nínú ìdè ẹ̀ṣẹ̀ àìsàn èṣù àtìmúnisìn gbogbo ọ̀tá ẹ̀yin èèyàn Ìbàdàn àti gbogbo ilẹ̀ ẹ̀ka òjíire agbára alárun asábíà alọ́wọlé tọ̀ yín wá o. bẹ́ẹ̀ lọ́lùgbàlà ṣe lọ́wọ́ bàbá kúmú yìí. ìbàdàn ní sájà àràgbà yàmúyàmú yìí kan. ní csc grammar school lápẹ̀rẹ̀ oníyèrè ìlú ìbàdàn. lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní tí ọjọ́ kínní oṣù kejì gbogbo ètò ìsọjí ọ̀hún lórí ẹ̀rọ ayélujára òmìnira dé kí gbogbo ìdè ó máa já pàwọ́ tó kù òmìnira pátápátá lọ́wọ́ Jésù ló wà o. kájẹ́ àsùnwọ̀n bàbá o asunwon baba kale This is to invite all to Fatai Aziz Adeshakan Colloquium with the theme Importance of Youth and Women in Economic Development and Democracy. Also discussing political parties and democracy in Nigeria since 1960. The event is slated for 16th January 2022 by 11 a.m. at Yinka Ayefele Music House, Challenge, Ibadan. The chief host, Dr. Yinka Ayefele MON, will be present alongside the keynote speakers, Professor Babatunde Oni, Faculty of Law, Unilag, and Niyi Akintola, SAN. The guest speakers are Chairman Nigerian Communication Commission, Professor Adeolu Akonde, and Chairman House of Representative Committee on Diaspora and MHR representing Oluyole Federal Constituency, Honorable Tolu Shadikbe Akonde. Nigeria is ours. Let's join hands together to make it a better place. Ajabale, Ajabale. ajá balẹ̀ ìròyìn bó ṣe ń tẹ̀ ẹ́ sí ọwọ́ iwájú ẹjẹ́ á máa tẹ̀lé bó ṣe ń lọ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ torí pé àròjọ musolókun kí n jẹ́ iṣẹ́ ti àwọn ẹgbẹ́ àgbààgbà lápá òkè ọya tí wọ́n wò sùsù tí wọ́n wí pé àwọn ọmọ ìpínlẹ̀ wa nàìjíríà ò tún ní ṣe àṣẹ ẹlẹ́ẹ̀kejì láti tún jákọjá wípé ààrẹ muhammadu buhari yóò tún wá sọ pé òun fa ọmọ oyè kalẹ̀ fún wọn wọn pé torí kẹ́ni nígbà tí wọ́n mọ̀ sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ Arẹwà lápá Òkè Ọ̀yà níbi tí a ti pé bíríkótó pé bíríkótó ṣe ìpàdé kan ní ìpínlẹ̀ Kaduna lánàá ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ẹni ọgbẹnusọ fún wọn iná ní jẹ́ ọ̀mọ̀wé Akeem Baba Ahmed tó sì tún tẹnu mọ́ wípé nínú ìpàdé tí àwọn ṣe ò wípé bí ìgbà tí ètò ìdìbò ọdún 2015 ń bọ̀ wọ́n pe máa ṣe pé bíríkótó pé bíríkótó náà ní pé ẹdúró náà ṣe é sì rò wípé ààrẹ Muhammadu Buhari tí ó fẹ́ gbégbá àpótí gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí ìyún ajagun gbẹ̀mọ̀ tí Muhammadu Buhari ǹjẹ́ ẹ sì rò wípé yóò sàn mọ̀nà yóò sèso re wọ́n pe àwọn kan sọ wípé ẹjá fún ẹjá fún láàyè ẹjá wo bí ó ṣe lọ ẹ mú tiẹ̀ tí ìjẹ́ ká mọ̀ wá mọ́rọ̀ níkùn ẹjẹ́ kó débẹ̀ náà kárí wọ́n pe ó sì débẹ̀ o wọ́n pe ọdún kẹrin àkọ́kọ́ ọlọ́bẹ̀ ọdún kẹrin ẹlẹ́ẹ̀kejì tó tún mú gùn ní ọdún twenty nineteen wọ́n pe náà ni ọjọ́ wípé ó ń ku bí ọdún kan àti díẹ̀ báyìí tí yóò fi jẹ́ wípé yóò fi orí e, e, àpèrè sílẹ̀ wípé bàbá ní a ṣí lẹ́ni èjì ńlọ bí ọdún méje báyìí tó ti wà lórí àkóso wọ́n pe ṣé lórí àṣe àṣe àfẹnusẹ tọ́jà wípé ẹnu náà ni ìfi ń gúnyán tí sì fi ń ṣe ọbẹ̀ sí i fún gbogbo àwọn tó ní òun ọmọ wọ́bà gbèsè ní orí ètò àkóso tòun wọ́n ní síbẹ̀ náà ni ó tún wá sọ pé tó bóun bá ti lo sáà ẹlẹ́ẹ̀kejì tán tó ń dìde ńlẹ̀ òun tún falágbájá kalẹ̀ wọ́n ní sẹ́yà ti mọ̀ wípé ààrẹ bọ́bá dìde ìyún muhammadu buhari ẹnikẹ́ni ọba fà kalẹ̀ ẹ̀hún gangan muhammadu buhari ni nítorí buhari ò tún lè ṣètò tán ètò àkóso tán kí buhari ó tó tẹ́wọ́ gbà á wọ́n ní bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ṣe rí wọ́n pẹ́ níbi ètò ìdìbò twenty twenty three àwọn táwọn jẹ́ àgbẹ̀ àgbààgbà lápá òkè ọ̀yà ń bà kọjá o àwọn ò ní fààyè gba kọ́mọ oyè kankan kọ́tọ́wọ́ muhammadu buhari wa ọmọ ní ojú ìwé kẹrin ìwé ìròyìn ti sunday tribune. ajá balẹ̀ ìròyìn ti ń lọ sí ibi tó ní àpẹẹrẹ ẹja mọ̀ bá tètè kọ́mọ́ bá ṣe aláìtófáwà àtẹ̀yìn wọ́n ní àwọn gómìnà gómìnà tìlú dìbò yàn lórílẹ̀‐èdè wa nàìjíríà lápapọ̀ wọ́n pé wọ́n ṣèpàdé o tó bá ti di ọjọ́rú Wednesday níbi tí wọ́n ti máa pẹ̀kẹ́ lu àwọn kókó ọ̀rọ̀ kan ìtọ́kan orílẹ̀‐èdè wa nàìjíríà gbọ̀ngbọ̀ngbọ̀n kódà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní ẹni tí í ṣe alága fún ikọ̀ àwọn gómìnà lórílẹ̀‐èdè nàìjíríà títún ṣe gómìnà ti ìpínlẹ̀ èkìtì ọ̀mọ̀wé káyọ̀dé fáyẹmí wọ́n lòun náà ló ti kọ ìwé pè ránṣẹ́ o sọ́dọ̀ gbogbo àwọn gómìnà mẹ́rẹ̀ẹ̀rin ó dín ní ogójì tí ń bẹ ní tìbútòrò orílẹ̀-èdè wa nàìjíríà wọ́n ní dédé aago mẹ́jọ àṣálẹ́ òun náà ní ìpàdé ọ̀hún yóò mọ̀ gbéra sọ o níbi tí wọ́n fi ṣe olú iléeṣẹ́ tó jẹ́ ti àwọn gómìnà gómìnà lórílẹ̀-èdè wa nàìjíríà tí ń bẹ nílùú àbújá wọ́n ní lára kókó tí wọ́n mọ̀ pẹ̀kẹ́lù níbi ìpàdé náà òun náà ní ọ̀rọ̀ tọ́mọ̀ ní ṣe pẹ̀lú ti ètò ààbò àti ìlànà tí wọ́n gbà mọ́ pín ọ̀rọ̀ lù láì jẹ́ wípé ó mú wàhálà kankan òun pákáleke dání lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ̀wá já kú lórí yùn ẹja sáré fi ẹsẹ̀ kan dé ìpínlẹ̀ èkìtì níbi tí wọ́n gbé ń jábọ̀ rẹ̀ pé òní olúṣọlá olújìmí àtàwọn míì wọ́n pé àwọn ò faramọ́ o ọ̀rọ̀ ìpàdé ti gbogbogbò tẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ èkìtì níbi tí wọ́n ti pé wọ́n yan àwọn aṣojú délígéètì tí wọ́n kún àwọn olóyè ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ náà láti yan ẹni tí yóò gbé àṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún dání o tí yóò sì jígbó fún ipò gómìnà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí rẹ̀ múlẹ̀ wọ́n ní àwọn ọmọ òye márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n ń dà fún tòló láti gba tíkẹ́ẹ̀tì díje du ipò gómìnà láti inú ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Èkìtì wọ́n ní àná ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ni wọ́n pé àwọn kọ o ẹlẹ́dàá àwọn sì kọ ìlànà eléyìí tí wọ́n gbà yan àwọn aṣojú mẹ́ta mẹ́ta láti àwọn wọ́ọ̀dù eléyìí ti ṣe mẹ́ta ó dé ní ọgọ́sàn one hundred and seventy seven ti ń bẹ ní ìpínlẹ̀ Èkìtì wọ́n ní torí pé ìlànà tí wọ́n tọ̀ wọ́n ní kò tiẹ̀ mọ́yán lórí bíi ti wòlẹ̀ ó mọ̀ wọ́n ní àwọn eléyìí tọ́rọ̀ kàn òun láti rí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì olóyè Ṣẹ́gun Òní àti igbákejì gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ náà ọ̀jọ̀gbọ́n Kọ́lápọ̀ Olúṣọlá tó fi mọ́ sẹ́nitọ̀ Bíọ́dún Olújìmí àtẹni tó ti fìgbà kan rí jẹ́ alukoro fún ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ akọ̀wé fún ètò ìṣúná Wálé Arìbísálà tó fi mẹ́ ẹnìkan tó náà ti díje du ipò sẹ́nítọ̀ rí Latif Ajíjọlá àmọ́ tó jẹ́ pé lásìkò yìí ipò gómìnà òun náà ní dùn ó wọ́n ní àwọn èèyàn tọ́rọ̀ kàn wọ́n ní sẹ́ẹ̀rí níṣe òun náà ni wọ́n mọ̀ lọ́ọ́ rí kọkíní ọ̀hún nínú ilé ìtura kan eléyìí tí ń bẹ lágbègbè GRA nílùú Àdó Èkìtì ẹ̀wájá kúrò lórí iyùn káṣẹ́rí wálé sípínlẹ̀ Ọ̀yọ́ níbi tí a wà yìí níbi tí ọ̀rọ̀ gbé jáde látẹnu ẹni tí í ṣe gómìnà tìpínlẹ̀ ọ̀yọ́ tó sì sọ̀rọ̀ fún tinubu ìkànkògbò nínú ẹgbẹ́ òṣèlú apc ó pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló lè jáde o láti díje dupò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n àkàrà wòǹpà òun náà lọ kápá ẹ̀kọ́ gírí o ẹni tó bá sì dáa jù òun náà lọ tọ́ kọ́mọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n yàn gẹ́gẹ́ bí ààrẹ tí yóò ṣe ìjọba lórí wọn tó di ọdún 2023 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní èèkàn kògbó ti ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní Nàìjíríà ló ṣe àbẹ̀wò sípínlẹ̀ Ọ̀yọ́ o lánàá ti ṣe ọjọ́ àbámẹ́ta sátidé àbẹ̀wò ìbánikẹ́dùn òun náà ni wọ́n sì ṣe sọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúṣèyí Abíọ́dún Mákindé lórí ti ikú sọ̀hún ti ìlú Ògbómọ̀ṣọ́ ọba Ọládùnní Oyèwùmí àti Olúbàdàn tìlú Ìbàdàn ọba Saliu Adétúnjì àti ẹni tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ ọ̀yọ́ adébáyọ̀ aláwọ̀ àkàlà gẹ́gẹ́ bí wọ́n ti ṣe jábọ̀ rẹ̀ wọ́n ní sọ̀hún ti ìlú ògbómọ̀ṣọ́ ní kábíyèsí wàjà lọ́jọ́ kejìlá nínú oṣù kejìlá ọdún 2021 tó sì jẹ́ pé ní ọjọ́ kejì nínú oṣù àkọ́kọ́ ọdún 2022 tá a wà yìí òun náà ni kábíyèsí olúbàdàn tilẹ̀ ìbàdàn ni bàbá wàjà o wọ́n ní ẹni tí í ṣe gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ ọ̀yọ́ adébáyọ̀ aláwọ̀ àkàlà ẹni tí tún ṣe kankugùn nínú ẹgbẹ́ òṣèlú APC làwọn káyé pódìgbà ọ̀sẹ̀ lọ́jọ́ kejìlá nínú oṣù àkọ́kọ́ ọdún ilé ìtawà yìí wọ́n ní Tinubu nígbà tí ń sọ̀rọ̀ òun náà lọ́mọ fi bẹ̀rẹ̀ sí kọrin rèké ẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onígómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni kì í ṣe ẹni tí agbára rúbò lójú o ó torí pé àkókò péréte òun náà ni àwọn kàn sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó sì pé kí àwọn ọmọ bọ̀ lẹ́nu àbẹ̀wò náà oníṣẹ́ wa rí i pé gómìnà kò yàn mọ́ra báyìí wọ́n nígbà tí ẹni tí í ṣe gómìnà nípínlẹ̀ ọ̀yọ́ táwọn náà mọ̀ sọ̀rọ̀ wọ́n ní àwọn kan sára o sí èkán kò gbò nínú ẹgbẹ́ òṣèlú APC yìí sẹ́nẹ́tọ̀ bọ́lá ahmed tinubu wọ́n ní torí pé bàbá wọn ò tiẹ̀ fi ti ọ̀rọ̀ òṣèlú ṣe tí wọ́n fi kàn sí ìpínlẹ̀ ọ̀yọ́ láti wá bá ní kẹ́dùn bẹ́ẹ̀ gẹ́lẹ́ òun náà ni gómìnà fòtẹ́lẹ̀ o wípé a ti wà láàrin gbogbo ti ètò òṣèlú ní ìgbáradì sílẹ̀ fún ọdún 2023 àti wípé ẹni tó bá dáa jùlọ òun náà ni kí ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n yàn fúnra wọn o tó bá ti tó àsìkò tí ìlú ó dìbò yan ààrẹ lọ́dún 2023 ojú ìwé kẹrin ó lé ní ọgbọ̀n lẹ́ẹ̀tì ṣẹ̀ríro yẹn nínú ìwé ìròyìn Sunday Punch èyí tó jáde fún tòní. ọ̀dà ajé àròjù ọjà polówó ń tá agbẹ́kárí ń tó wá jẹ́ iṣẹ́ àwọn obìnrin tí wọ́n tún ya gba láti fẹ̀hónú hàn pẹ̀lú aṣọ èyí tí ó jẹ́ pé ìlàjì ara ló dé ní ti ètò ààbò tó pakasọ nípínlẹ̀ Ondo à ń bọ̀. ajá balẹ̀ ajá balẹ̀ ajá balẹ̀ pọ́ǹpì kọ́nsẹ̀pì àti délù ìbàdàn. ẹ tí pọ́ǹpì onílẹ̀ ta ti ń retí ti pẹ́ ń bàdàn. ìgbà tẹ́ ẹ wá dé báyìí ẹ júwe ọ́fíìsì yín fún wa níbo ni ilẹ̀ yín wà ẹ wo ọ̀pọ̀ èèyàn tó fẹ́ ra lẹ̀ tí pọ́ǹpì là ń dúró dè kó dé o. <laughs> ẹ fọkàn balẹ̀ màdàmú tí pọ́ǹpì àti bí akóredé awa nìkan là ń talẹ̀ fún tọmọdé tàgbà ọ́fíìsì wa wà nọ́mbà twelve ọ̀làdòkun street ní bódìjà ìbàdàn ilẹ̀ fáwọn one ninety nine thousand naira péré ni plot plọ̀tì ilẹ̀ kan sẹ́yìn náà rí kó pọ̀ jówó ẹ̀ lọ. plọ̀tì ilẹ̀ kan ti pọ́ǹpì ní mọ́níyà. nítòsí train station àtẹ̀lé tó wà lágùnbà ìwó road ìbàdàn. tó ti ní sí of o six hundred and twenty thousand naira ní. àǹfààní san díẹ̀ díẹ̀ tó wà o. ojú ẹsẹ̀ lẹ́yìn tó máa gba location ẹlẹ́ yìí. láti january eighteen títí wọ february twenty eight ọdún yìí. la fẹ́ fi ju ẹ̀dínwó lórí ilẹ̀ yìí síta o. ẹ pe tẹlifóònù nọ́mbà yìí zero nine one five two two two two zero five. ti pọ́ǹpì tẹ́rẹ̀ títí dé àní ìbàdàn. At a Pumpy Concept, developer that cares. bàbá títí kí ló dé tó ń wò bí ẹni tọkọ jálẹ̀ báyìí ó sì ń jẹ́ kó dàbí ẹni wípé mò ń foko owó tèmi tàfàlà àbí èmi náà nílò owó láti rajà ni. ó dàbí ẹni pé o ò mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè yìí rárá níbo ni mo ti fẹ́ rí owó láti rajà sí ṣọ́ọ̀bù mi láàrin ọjọ́ méjì. pẹ̀lú ọ̀nà àbáyọ ètò ìyàwó tuntun advance forty eight láti iléeṣẹ́ advance lafayette microfinance bank o lè gbà tó ọgọ́rùn-ún méje àtàádọ́ta ẹgbẹ̀rún náírà láàrin ọjọ́ méjì láti yanjú ìṣòro owó fún okòwò o kò nílò láti ìfowópamọ́ pẹ̀lú wọn tàbí onídùúró kí wọ́n tó yá ọ lówó kò sí nira rárá. pè wá lónìí sórí zero seven zero zero zero advance ìyẹn ní zero seven zero zero zero two three eight two six seven tàbí kò kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.advancenigeria.com láti bẹ̀rẹ̀. pẹ̀lú ẹ̀dùn ọkàn sí ọlọ́run ọba Allah la fi ń kéde ìpapòdà èèyàn wa Taofik Adékúnlé àti nwore Deputy Director of Administration University College Hospital Ibadan, ẹni tó jáde láyé nílé ìwòsàn kan nílùú Àbújá à ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ìgbìmọ̀ ilé ìwòsàn UCH àti gbogbo ọ̀rẹ́ ẹbí ará àtàwọn ojúlùmọ̀ fún akitiyan wọn lánàá ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kínní ọdún 2022 tá wà yìí ni wọ́n ti gbé àgọ́ ara olóògbé kúrò ní Zenith Kidney Hospital wá sí UCH bákan náà ayẹyẹ ìsìn pẹ̀lú fífi eérú fún eérú yóò wáyé ní Anwar Islamic Burial Ground tó wà ní Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun lónìí ọjọ́ kẹrìndínlógún oṣù kínní ọdún 2022 tá a wà yìí kọ́lọ́hún ọba kó tẹ́ wọn sáfẹ́fẹ́ rere olùkéde Kúnlé Àlàó àti Tóyè Akínrìnọlá Welcome to Country Kitchen, a modern restaurant that serves both local and continental cuisines as you like it. Meat pie, burger, shawarma, donuts with ice cream and others. At Country Kitchen, you will also enjoy local meals like never before with assorted meats and fishes such as fresh fish, stockfish, momo, bokoto with garnished, fried or roasted snail and chicken and many more that go along with fried rice, jollof rice, jam and bean porridge, egbo, and wagoy to mention Stand by fuel. Country Kitchen's bread is succulent and tasty. At Country Kitchen, their servers, attendants, and other members of staff are very courteous. Country Kitchen restaurants are sited in hygienic environments in Ilefe, Oshogbo, Ibadan, Abeokuta, and other cities in Nigeria. Country Kitchen also caters for event needs. For inquiries, please call 080 3420 9106. Country Kitchen, so sweet. Ajabale. balẹ̀. àjẹ́ àbálẹ̀ ìròyìn ń lọ bí ṣe ń lọ bá a ṣe kọ̀wé ẹ̀ ẹ wò ó èyí tó kù yìí náà ẹ ń bá dé bá ọba nǹkan o ẹ kàn lọ mm. rèé gbọ́ gbogbo ń tá kà lórí Facebook ni torí pé àti wíwò àti gbígbọ́ ọ̀dọ̀ wa ń bí ni gbogbo ẹ̀ ló ṣe pele mọ́ sí ẹ já lọ sí ojú ìwé ọgbọ̀n ìwé ìròyìn ti Sunday Tribune níbi ìròyìn tó gbéra ńlẹ̀ láti ìta gbangba rẹ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìfẹ̀hónúhàn eléyìí tí ẹ pé àwọn obìnrin tún yagba sójú òpópónà wọ́n pe ọmọ lé ní ọgọ́rùn-ún níye tí wọ́n ní àníṣẹ́ ọ̀rọ̀ ètò ààbò tọ́páká sọ nípínlẹ̀ Ondo yìí ó ní àwọn ò ní gbà o kí ìjọba ìpínlẹ̀ Ondo tètè wá nǹkan ṣe sí i wọ́n pe ní ẹ bá gbéra láti àkùngbá àkókó níbi ìkórìtà olóbìnrin po bẹ̀ ní ẹ bá mórí rẹ̀rẹ̀ mú lọ sí ọ̀kà àkókó àkùngbá ìkàrẹ́ àkókò àti gbogbo àwọn agbègbè tó yíká wípé wọ́n sì gbé àkọmọ̀nà ẹ̀ pátákó tó ní àkọmọ̀nà oríṣiríṣi wọ́n gbé lọ́wọ́ gògògò òórò àná ọjọ́ àbámẹ́ta sátidé ẹni wípé wọ́n ṣètò ìfẹ̀hónúhàn náà wọ́n ní ntí wọ́n sì wọ aṣọ èyí tọ́já pé ó fi ara àlàjì ilẹ̀ ẹni wọ́n kó sọ́run o tí wọ́n kálukú wọ́n sì ń mórin sẹ́nu wípé ó tó gẹ́ ó tó gẹ́ o ètò ìpànìyàn ìṣẹ̀lẹ̀ ìpànìyàn ìṣẹ̀lẹ̀ ṣekúpani ìṣẹ̀lẹ̀ ìjínigbé ìfiniṣètùtù ọ̀la àyè mímọ́ fi fi tìpátìkúk kù báwọn ìyàwó oníyàwó ṣe ó tó gẹ́ ó tó gẹ́ ọmọlẹ́fì wọn lórí ọ̀ náà ni wọ́n mú bọ ẹnu pẹ̀lú oríṣiríṣi pátákó tí wọ́n gbé lọ́wọ́ nígbà tí wọ́n mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ gbogbo ọ̀nà tí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn ní ìpínlẹ̀ Ondo tó ṣe ń dùn wọ́n bí ìgbà téèyàn bá fi sọ̀gìrì wọ́n pẹ́ lọ́sẹ̀ tó ìgàn wọ́n pé wọ́n dẹ́mi ọlọ́pàá kan náà légbodò ìyún àwọn agbébọn ni o ní eh, àdúgbò ọ̀kà àkókò wọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ńlọ́jà wípé ní ti ọdún ń bọ̀ ọdún kérésìmesì àtọdún ńlá wọ́n níbẹ̀ ni tọ́já pé ibẹ̀ ni gbogbo àwọn òrìnnà àwọn tí wọ́n jẹ́ arìnrìn àjò rìn wọ́n lè yàn mẹ́tàdínlógún ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n mọ̀ jí gbé wọ́n ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ènìyàn jẹ́ pé wọ́n hùwà adigunjalè ẹ̀dùnfòrí nídìí ọ̀kẹ́ alọ́kọ́ló ń kígbe wọ́n ní èyí ọ̀wọ́ wa tó gẹ́ bí àwọn tó ń sì jóbìn àwọn ò ní dáalé ńgbà táwọn bá wọ aṣọ tó fi ara lẹ̀ táwọn sì ń túya gbá kiri ojú òpópónà àwọn tójú òtì yóò tì wọ́n wá nǹkan ṣe sí i nígbà tí ó sì máa bá wọn sọ̀rọ̀ ọ̀kan náà àwọn ọba aláyé ti ìpínlẹ̀ Ondo èyí ọba ọ̀kà àkókò ọba Yusuf Adélẹ́yẹ bàbá mọ̀ pàrọwà sí wọn níkùn ó pé bẹ́ẹ̀ ṣẹṣẹ yìí náà lẹ́sẹ̀ ọmọ akínníyín obìnrin tiẹ̀ níyín pàtì ẹ̀lẹ́ bọ́ọ̀ta ṣètò ìfẹ̀hónú hàn nítorí mọ̀ ní pé gómìnà pínlẹ̀ Ondo náà yóò ti rí gbogbo èyí àwọn tí wọ́n sì súnmọ́ pẹ́kípẹ́kí wọ́n lọ rèé jábọ̀ fún àwọn ẹ̀ka elétò ààbò náà wọ́n sì ti rí yín báyìí obìnrin ọ̀faramọ́ wọ́n gbé ìgbésẹ̀ o ìní bàbá palárọ̀ wà fún wọn ojú ìwé ọgbọ̀n nínú ìwé ìròyìn ti Sunday Tribune. bó ṣe wà nínú ìwé ìròyìn Sunday Tribune bẹ́ẹ̀ ni wọ́n jábọ̀ ròyìn nínú ìwé ìròyìn Sunday Punch tó jáde fún tòní náà ẹ wá rí nǹkan lójú ìwé kẹrìndínlọ́gbọ̀n nínú ìwé ìròyìn Sunday Sun ikọ̀ eléyìí tó ń bèrè fún òmìnira Biafra tá a mọ̀ sí IPOB wọ́n ní kí ẹnikẹ́ni kọ́ mọ̀ ṣe parọ́ mọ́ àwọn o wọ́n ní àwọn ò kéde pé káwọn èèyàn ó gbélé wọn tó bá di ọjọ́ kọkàndínlógún nínú oṣù tá a wà yìí àti ogúnjọ́ o wọ́n ní ọ̀wọ́ ọjọ́ kejìdínlógún nìkan làwọn pé kó ń kálukú gbélé rẹ̀ kẹ́nikẹ́ni kọ́ mọ̀ ṣe jáde ẹlìkìmọ́lé kẹgbà ẹ̀mí gígùn ikọ̀ IPOB wọ́n pé ọjọ́ kejìdínlógún nìkan òun làwọn kéde rẹ̀ ṣẹ̀wárí ní ojú ìwé kẹẹ̀ẹ́dọ́gbọ̀n tó sì jẹ́ pé ìròyìn yẹn ó sàn títí dé ojú ìwé kẹtàdínlọ́gbọ̀n wọ́n ní lórí ti ètò ìdìbò ààrẹ tí ó wáyé tó bá di ọdún 2023 àwọn àgbààgbà láti apá òkè ọ̀yà lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní àwọn ò fẹ́ o kí wọ́n mọ̀ pé ẹ̀yà báyìí òun náà ni kó goróyè àbí ẹkùn báyìí òun làwọn fi ọ̀rọ̀ ta ni yóò díje dupò ààrẹ orílẹ̀‐èdè nàìjíríà sọ̀dọ́ sí nínú lẹ́gbẹ́lẹ́gbẹ́ òṣèlú wọ́n pé gbogbo àwọn èèyàn tí wọ́n bá fẹ́ láti díje ẹ jẹ́ kí oníkálukú kí wọ́n lórí ọ̀fẹ́ láti díje ni ṣẹ̀wárí àwọn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣínbàjò wọ́n láwọn ti lọ rèé ṣe ìfilọ́lẹ̀ ikọ̀ ìpolongo wọn ní ìpínlẹ̀ kano ẹ̀já mọ̀ ṣẹ́rí wálé pẹ̀lú ròyìn yẹn hmm. torí pé kì í dùn kó pọ̀ ṣeun báyìí náà ni ọbẹ̀ ògé mọ hmm. abọ́ládé sàlámì sì ti dé à lọ rèé kan lu agbami òṣèlú fún ti àárọ̀ ìnáà nù ẹja máa fẹlẹ́ ìṣe lọ àtòrí àtọrun Waheed Akitayo ló kọ mi ìlúmọ̀ọ́ká pírẹsẹ́ńtà títí ìgbà míì tá a pàdé mú kíyàn lẹ́ńbẹ̀ òdì ọ̀dà kò burúkú bàjẹ́ káwọn gbẹ̀wé orin wa ká gbé bíbélì ká mú rẹ ká mú ìdá ká mú gbogbo ẹ̀tọ́ lé olúwa ká sì ró ká kàn dúdú ká mú gbàgbé ijó wa lé o ìgbàgbọ́ wa gan ká sì mọ́ fi ẹ̀yìn ẹ wo awáyé má sin lọ́hùn òkú gelete ni Dr. Olùtayọ̀ Fálétí yèyé agbẹ́dẹ̀gbẹ̀yọ̀ káfíńrì pàdé. ajá balẹ̀ ajá balẹ̀ ẹ̀gbọ́n ta ló ń dá wa lára yá o. Fresh FM. ta ló ń múnú wa dùn. Fresh FM. ta ló ń lé ìbànújẹ́ wa lọ. Fresh ń máa yé wa Fresh